ọ̀rẹ́ kò ti mọ́ lára torí ìgbà tó kọ́kọ́ bí alákọ̀ọ́bí ìbejì ló bí. gbogbo àwọn tó wá kì í kó ewu ọmọ ẹkún níbi ń dá wọn lóyún. bẹ́ẹ̀ni nígbà tí ó ti wá lóyún mi ó tún bí ìbejì ó tún sọkún. Ah! máa wò kékeré lóde kíní ti ń di nǹkan mi bọ̀ ni ó tún bí kan sí ó tún bí méjì. ọmọ tí wọ́n bí wá tó mélòó sí. sẹ́rí tá a bá ka àyíká mọ́fọ́lọ́mọ náà àmọ́ tá a bá ka gbogbo ẹ̀ papọ̀ twelve lẹ wọn jẹ bẹ́ẹ̀ ni ọmọ ah. ọmọ twelve ẹ àmọ́ ìkan ìkan kú. sẹ́ni ah, tó kù gangan lọ́ba mi ló jẹ́ jù ìmùmú lọ́ba ìlókun ọkọ̀ mo parí ìrònú rẹ̀ lọ́pọ̀ bàbá ìbejì. Ah, àwọn méjì. ọmọ tó kù tẹ́ bá rí ẹyin tó bá bá ọmọ níbi títí mu ọmú akéde òde yìí ọwọ́ méjèèjì báyìí ní ó fi gbé ọmọ ẹyọ kan. gbígbé yẹn bá ń fún sàn láì mọ̀. yóò bẹ́ẹ̀ dààmú àgbà tó pa lórí ìgbà tó wá kú làwọn àṣẹ tó mọ̀ pé ah, ọmọ yìí tó bẹ́ẹ̀ lè dàgbà yóò fi ọmú dára o. ṣeré níwọ̀n ìgbà ti wọlé mi ayọ̀ ni. Ah, mi ò fẹ́ orí rẹ̀ sọ rí lọ́dọ̀ ọ̀gá. mi ò fẹ́ kẹ́ sunkún. kí ni kí ni. ẹ má sunkún um, ṣeré um, sísítà um, one million or one point one ló wà níbà so a fún ní ilé kẹtì mọ. sẹ́mi bẹ́ẹ̀ni. èwo kí ni jẹ́ one million. sọ ah, ọmọ tó ọmọ ọmọ owó mọ ni ọmọ one million ni one million naira. sowó wa àbí tìlú èbò. owó bíi. Ah, ah, mo ní ẹ̀rọ oh, oh. kíni kí ló ṣẹlẹ̀ kíni ọmọ sí mi. ẹmú bẹ́ẹ̀ dàbí ọ̀pọ̀ ẹmú bẹ́ẹ̀. tí wọ́n múnú kíni.